إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة فنبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوالي لريدان لك ولكن صحيح البخاري كتاب الأدب باب في الهدي الصالح أيتي أما بيو هنا نتي الإمام البخاري توقني باب في الهدي الصالح كني أنقني الهدي أوناني guidance in my الصالح èyí tó jẹ́ ìmọ̀nà dáadáa èyí tó jẹ́ ìmọ̀nà dáadáa حدثنا إسحاق بن إبراهيم قال قلت لأبي أسامة حدثكم الأعمش سمعت شقيقا قال سمعت حذيفة يقول إن أشبع الناس دلا وسمتا وهديا برسول الله صلى الله عليه وسلم لابن أم عبد من حين يخرج من بيته إلا أن يرجع إليه لا ندري ما يثنو في أهله إذا خلا حذيفة بن اليمان ìkan lára àwọn àgbà àwọn sàhábà anábíwá muhammad sallallahu alayhi wa sallam ẹni tí àwọn èèyàn máa ń pè ní sahibu sirri nabi aláṣírí anábí sallallahu alayhi wa sallam ẹni tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí sábà máa sọ̀rọ̀ fún ni sàbẹ̀ yìí yìí pé كان الناس يسألون النبي صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة يدركني àwọn èèyàn àti àwọn sàábé ọ̀pọ̀lọpọ̀ wọn ìfẹ́sọ̀rọ̀ máa ń béèrè lọ́wọ́ anábọ́wà Muhammad sallallahu alaihi wasallam oní kí lá lè ṣe láàfin rí báyìí kí lá lè ṣe táfi balada báyìí kí la lè ṣe táfi rírun kan báyìí wa kuntu as'aluhu ani sharr ó lè ní tèmi ní tí mo sábà máa ń béè lọ́wọ́ ànábì kí ni àwọn nǹkan tó ṣe wípé tí ń bá ṣe é àbí tó bá ṣẹlẹ̀ téèyàn lè fi ṣorí ibú wájú ọlọ́wọ́ bá ni rízìn tí mo fi máa ń béèrè òun ni pé kí n má lọ kó sínú ẹ̀ torí pé ẹlòmí ń bẹ yóò mọ̀ ṣiṣẹ́ àwọn iṣẹ́ ládá bí ká máa yan náfílà ká máa gbàwẹ̀ ká máa ṣe léyìí ká máa ṣe léyìí láwọn kan ti máa fẹ́ ṣìyàn ní rewọ́tù ṣùgbọ́n bó ṣiṣẹ́ àwọn nǹkan wọ̀nyẹn náà òun ló ti máa ń tẹ́lì sínú àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ó lè máa yan náfílà kó máa mutí lápèjúwe ó lè máa ṣètọrẹ àánú at the same time kó máa ta tẹ́tẹ́ àbí kó máa gbowó èlé ó ń ṣe àwọn ṣe dáadáa ó ń ṣètọrẹ àánú bẹ́ẹ̀ ni ó ń ta tẹ́tẹ́ àbó ń gbowó èlé àbó ń gba bíráìbù so táwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ àníbọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam kí làwọn kan lè ṣe tó jẹ́ ṣe olóore tánàbí bá ń sọ fún nǹkan báyìí ṣe olóore ṣe olóore ni òun sábà ń béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wa sallam kí làwọn ṣe olóore kí làwọn iṣẹ́ tó yẹ pé tí yẹn bá ṣe é èyàn ó yọ lórí ibú wájú ọlọ́run lóun sábà máa ń béèrè ànábì àní ilé yóò da ilé yóò da ilé yóò da màkàfàtà yìí gírékà ni torí pé òun ò fẹ́ kí nǹkan yẹn lépa báwọn méjèèjì náà ló da ẹni tó ń béèrè ṣe olóore yóò fi bá rárá sí ni ẹni tó ṣe kó lè ń wá nǹkan tó yẹ kó ń béèrè àwọn nǹkan tó jẹ́ nǹkan tí wọ́n bá ṣe tí ó ṣorí mú láti lè fi jìnà sí àníjì méjèèjì ṣùgbọ́n tààrẹ ní tó ń sábà máa béèrè ni anábíwa Muhammad sallallahu alaihi wasallam wá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ débi pé anábí a máa sọ̀rọ̀ fún anábí sorúkọ àwọn mùnáfìkì ó sọ fún lágbájá ó kàn ṣe bí ẹni pé ara wa lòun mùnáfìkì ni tamadu ó ń ṣe bí ẹni pé ara wa lòun mùnáfìkì ni táwọn èèyàn rẹ̀ mọ̀ pé anábíwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ fún ẹni yìí lèbi pé umar radiyallahu anhu a máa bèèrè lọ́wọ́ hudhaifa sánà bí dárúkọ mi para àwọn munafiki a ní rárá so hudhaifa bin al-yamani yìí òun ló wá ń sọ ipe inna ashba an dallan wa samtan wa hadiyan برسول الله صلى الله عليه وسلم لابن أم عبد ẹni tó ṣe wípé ìrínisí rẹ̀ ìwùwàsí rẹ̀ ìṣẹ̀sí rẹ̀ tí yàn bá wò ó tó jọ ànábì sallallahu alaihi wasallam jù níbi ìrínisí níbi ìwùwà níbi ìṣẹ̀sìn òun ni ọkùnrin yìí òun náà ni ibnu ummi abdi tani wọ́n pè ní ibnu ummi abdi abdullahi bin mas'ud náà máa ń pè bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam gan ló fún olórúkọ yẹn anabi ani yabna ummi abdi yabna ummi abdi òun náà ni abdullahi bin mas'ud radiyallahu anhu abdullahi bin mas'ud lára gba àwọn sàábé lòun náà lára gba àwọn sàábé òun náà nàbí sallallahu alaihi wasallam ló sọ pé man ahabba an yakra al-qur'an ghaddan tariyan kama unzil falyaqra ala qira'ati ibn ummi abd ẹni tí ó bá ní nǹkan tí ó lẹ̀ lẹ́nu tí ó tutù dáadáa lẹ́nu bọ́lọ́wọ́n bá ṣe sọ ọ́ kalẹ̀ ó kà á bí abdullahi ọmọ masurudi ṣe ń kà so abdullahi bin masurudi radiyallahu anhu lára àwọn àgbà àwọn sahaba ni tó mọ alukur'ani ká dáadáa tó dẹ̀ dúró ti ẹ̀kọ́ alukur'ani ó dẹ̀ lẹ́nu tó sọ yìí pé táwọn bá ń kẹ́kọ̀ọ́ al-Qur'an lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn òkè ń kọjú àyà mẹ́wàá lọ táwọn èlò táwọn èèmà táwọn èdèmú lò lára àwọn sàábé tó al-Qur'an lò wá torí pé kò ṣe gbogbo àwọn sàábé Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ló al àwọn tán al nù wọn wọn wà ṣùgbọ́n ìlò alukur'an ìmú alukur'an lò ìmófin rẹ̀ ṣẹ́ eléyìí gangan ní tájẹ́tì eléyìí gangan ní tájẹ́tì ṣe ló fi jẹ́ wípé ká alukur'an ní kò pọ̀ láàrin àwọn sàhábà bó ṣe pọ̀ láàrin àwọn tán wá lẹ́yìn wọn àwọn tó wọn àwọn tó alukur'an ní pọ̀ ṣùgbọ́n mo lè wá pọ̀ yẹn náà làwọn tí ó gbádùn pọ̀ ló jẹ́ pé àsìkò àwọn kàwárìjì ní àwọn tán akùrá ní pọ̀ nù wọn nàdàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó fi wọ́n na àwọn sàábé wípé akùrùjù ní dé ibi àdá ọkùnrin tó wù àbúrúkú sí mi rí irú àwọn èèyàn bèèrè ó sì padà jáde yahkiru ahdukum salatahu ma'a salatihim tẹ́bá wo bọ́ ṣe ń kírun ẹ̀yin sábẹ́ mi ẹ̀ mọ́gbàtàn jẹ ẹ̀ fẹ́ fojú kéré èrún títí yín bákan náà wọ́n fi àmàhù máa fi àmì wọ́n fojú kéré àwẹ̀ títí tẹ́bá bọ́ ṣe ń gbàwẹ̀. يقرؤون القرآن وما قال القرآن ثم لا يجاوز تراقيهم alkùránì tẹ́ǹkà kò kọjá gbogbo wọn wọ́n lè fi ara fi bó ṣe yẹ ká pé ṣùgbọ́n yẹmùrùkú na mina dín wọn máa kúrò nù ẹ̀sìn kàmá yẹmùrùkú sàmú mina ramíyà bí ọ̀fà bó ṣe máa kúrò ní ara nǹkan tá a bá ta sí ẹranko tá a bá tọfà sí tí ọ̀fà wọnú ara ẹranko yẹn tó jáde lórí kejì anábì sallallahu alaihi wasallam ní láyín adraktuhum àwọn tí mo ń sọ̀rọ̀ wọn fún yìí tí máa ń bẹ láyé lásìkò tó bá jáde àtúlánà nǹkan pàràjù bọ́lá wọn bá ṣe ṣe àwọn ìjọ áàrì tó pa wọ́n run ó ní máa dísẹ́ǹdì wọn lórí pẹ̀lú pọ́n akùránì pẹ̀lú pọ́n la fẹ́ lòdì eléyìí ó ní àwọn sahaba radwanullahi alayhi wọ́n mójútó ẹ̀kọ́ alukur'an anabi ata aya mẹ́wàá fún wọn yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ rẹ̀ gẹ́gẹ́ bí abdullahi bin masoud bó ṣe sọ bí abdulrahman sulami bó ṣe gbọ́ látọ̀dọ̀ abdullahi bin masoud báwo kì í kọjá aya mẹ́wàá yẹn àfi táwọn bá kọ́ ẹ̀kọ́ rẹ̀ táwọn gbọ́ yìí náà dáadáa wá ní kéèyàn tún alukur'ani ni dáadáa ni plọ́ọ̀tì ló jẹ́ plọ́ọ̀tì ló jẹ́ ẹni tó mọ ẹ̀kọ́ alukur'ani tó tún wá a mandala ṣùgbọ́n tó wá ní kéèyàn mú kanu méjèèjì kí n mọ alukur'ani lọ kí n mọ mọ̀túmọ̀ rẹ̀ àti kí n mọ̀túmọ̀ alukur'ani kí n dẹ̀ máa mú un lò èwo ló dáa jù ní méjèèjì àbọ̀rọ̀ kọ̀ǹpé mara wọn ẹni tó mọ ìtumọ̀ alukurani tó dẹ̀ mú un lò ó dáa ní ọ̀nà tó pọ̀ jáńtẹ́rẹ́ ju ẹni tó ṣe wípé wọ́n alukurani ṣùgbọ́n alukurani ní hujjatun alayhi evidence ni èkéèké kuma alukurani bẹ́tà ju pé kó alukurani kó má mú lò lọ ṣùgbọ́n tí wọ́n bá rí méjèèjì kó papọ̀ ní orí ńláńlá ni ló jẹ́ pé àwọn ẹni ìṣíwájú ni wọ́n máa encourage àwọn ọmọ kéékèèké láti alkùránì before kó tó di wípé wọ́n á bàlágà torí pé ìtọ́fẹ́ múlò òun ni ẹ̀kọ́ alkùránì sọtọ́ bá ti aláti kékeré yìí wọ́n ti already prepare wọn láti lè ṣe kéyìn láti lè lò ó ṣùgbọ́n ṣe àgbàlagbà in tó kù fóun ni bó ṣe fẹ́ lo alkùránì ọ̀pọ̀ ní tẹ̀wọ́ wáyọ láti mọ àní eléyìí náà ó tún fi dá sí ni so eléyìí a fi ń pàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ọmọ mi wá kùránì wá kùránì ní tó dáa ni tagbọ̀rọ̀ ẹ̀ńkọ́lẹ́jì wọn lé lórí ṣùgbọ́n ká má gbàgbé ẹ̀kọ́ rẹ̀ gangan ṣe tẹ́lẹ̀ ma fi yẹn kàkà àti ọmọ mi hafizu ni ọmọ mi hafizu ni ọmọ tó jẹ́ hafizu tó ń wà jẹ́gẹ̀jẹ̀gẹ̀ káàkiri lẹ́yìn fáwọn èdò kùránì tó wá ní kò wúlò fún jẹ́jẹ́ pé kùránì táwọn àkàwárí jì á kò wúlò fún wọn ànábì kọ́ dẹ́mu wọn pẹ̀lú ẹ̀ náà ni mẹ́m abdullahi bin masoud rọ́dí allahu anhu Hudhayfa ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ó ní tẹ́ ẹ wo abdullahi bin masoud ìrísí rẹ̀ bákan náà ìṣẹ̀sìn rẹ̀ nìyí ó ní ẹni tó fi jọ anábíwá muhammad sallallahu alayhi wa sallam jùlọ ó ní abdullahi bin masoud ẹni tó fi jọ anábíwá muhammad sallallahu alayhi wa sallam jùlọ ó ní abdullahi bin masoud lára àwọn àgbà àwọn sàhábà ni lára àwọn ẹlẹ́kọ̀ọ́ nú àwọn sàhábà radwanullahi alayhim òun ló wà so ló jẹ́ pé àwọn èèyàn máa ń gbìyànjú láti lè emulate ẹ̀ olùjọ́sìn ni onímọ̀ ni ẹni tó ní tẹríba ni ẹni ṣe pé ìrísí rẹ̀ ìrísí ẹni ọlọ́wọ̀n ọba ni Abdullahi bin Mas'ud ó gbé ìlú Kúfà wọ́n ní àmọ́yìn àwọn students àwọn bíi Alqama àwọn bíi Al-Aswad àti wọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lóṣù pé wọ́n jẹ́ student yẹn ni àwọn student ẹ̀yìn náà tún láwọn student àwọn bíi Ibrahim Nakhai àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí di àsìkò tí ìmọ̀ ẹ̀sìn tó fi tàn káàkiri ìlú Kúfà tí ó ń bẹ ní modern day Iraq lára ibi tí ìmọ̀ tó ti rinlẹ̀ ni tí ìmọ̀ súnmọ̀ tó ti rinlẹ̀ a máa gbáwò yẹn بأبو إسحاق السبيعي أتوي الأعمش لرى هو عبد أفا هو عبد أفا سنة هنا وتعدار كوي سو so, وضيف ابن اليمان رضي الله عنه قلت قلت إن أشبع الناس جلا وصمتا وهديا برسول الله ẹni tó jọ ànábì sallallahu alaihi wasallam jùlọ ní ìrínisí ní ìmọ̀nà ní àpíáránsì ẹni ọlọ́run ó ní abdullahi mama sọ̀rọ̀ ni la ibni ummi abdin la ibnu la ibnu ummi abdin alánàbí máa ń pè ní orúkọ yẹn ibnu ummi abdin ọmọ ìyá abdullahi ọmọ ìyá abdullahi so táwọn ìbá ti rí abdullahi bin mas'ud yóò ní yabna ummi abdin èrè ọmọ ìyá abdullahi so ìyẹn lẹ́yìn tá a máa ń pè so abdullahi bin mas'ud yìí tí ó sọ pé abdullahi bin mas'ud yóò ní yabna ummi abdin èrè ọmọ ìyá abdullahi bí kéèyàn sọ pé ọmọ ìyá rẹ̀ ọmọ mọ̀mẹ́ anabi àtàwọn àmọ́ pé abdullahi bin mas'ud àtàwọn àmọ́ pé so eléyìí sọ fún wa ipe kò sí nǹkan tó burú níbi ká fún yẹn ní kúníyà ká fún yẹn ní kúníyà òun ni ká fún ní bí nickname kan tí o bá ti ṣe pé nickname tí ó nínú Islam ni kakọmọ ní Abu kìíní kan nísìnyí lè kí n sọ pé Abu Zayd lọmọ òun kí n sọ pé kí Abu ah, Fadli lórúkọ ọmọ òun àbí ọmọ kìíní kan lórúkọ ọmọbìnrin òun ó kà pé bẹ́ẹ̀ ó lórúkọ mi tọmọ yẹn ń jẹ́ ṣùgbọ́n a máa pè ní kíni ummul khair a máa pè ní kíni ummu ani a máa pè ní ummu alfadl lápèjúwe sí nǹkan tó burú bẹ́ẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam a máa ṣerú nǹkan báyìí ọlọ́mọ kékeré kan ẹ máa ń pè ní kíni abu umeir anabi sallallahu alaihi wasallam àmà ní ya aba umair ma fa'ala an-nughayr ọmọ ẹlẹ́yẹ kékeré kan tí ó ń tírénì anabi àmà abẹ́rẹ̀ pé ya aba umair ìrẹ́ abu umair ma fa'ala an-nughayr kí ni nǹkan tí nughayr ṣe anabi ma fi ń gbọ́ ọmọ ẹ̀ ṣeré sọlẹ́ ìkòsí nǹkan tó burú ń bẹ́ẹ̀ so umair abu yaman ó wá ní حين يخرج من بيته إلى أن يرجع إليه tí abdullahi bin masudu bá jáde lé rẹ̀ tó ń bọ̀ wá sí mọ́ṣáláṣí tí è padà sílé ìṣesí ànábì sọ̀látàn lẹ́ẹ̀ máa rí bánàbí ṣe máa ń rọ̀ pẹ̀lú àwọn èèyàn ó ṣe máa ń rọ̀ pẹ̀lú àwọn èèyàn ó ṣe máa ń bá ọmọ kéékèèké ṣeré ó ṣe máa ń bá ọmọ kéékèèké ṣeré olùláwọn náà torí màá yẹ sinawo sí àhàlì ìdàkálà ó lélẹ́yìn tí ń ta arí lásọ tó bá padà sọ́dọ̀ àwọn ará alé rẹ̀ ni ìmọ̀ ń pa bó ṣe máa ṣe ṣùgbọ́n ta bá ta rí níta tó ní tiwa tó ìṣesí anábì sallallahu alaihi wasallam la máa ń rí lára ẹ̀ eléyìí ẹ̀kọ́ náà ni nípa pé má jẹ́rìí èèyàn kan ju tó o bá mọ̀ lọ ìṣesí àwọn ẹni ọlọ́run ni ẹ ó súnmẹ́ àbó nípa rẹ̀ kó máa sọ ilé ẹni yóò máa jẹ́ kí ní ṣahadatu zuur ẹ̀rí èké ni kò lè dáa kájẹ́rìí èké nítorí máa mọ̀ ń pẹ́ èèyàn ni ó sọ ẹ̀kọ́ tẹ́sìn kọ́ wa nìyẹn wala yajrimannakum shana'anu qawmin ala ala ta'dilu oníkòyìnbá fún yẹn kan nísìn bí yàn kankan dà wá àti ẹ̀pọ̀ ẹ̀tì ní gbólóhùn aṣọ èèyàn kan wá béèrè ń pa rẹ̀ ní ó dẹ̀ mọ̀ ètò positive ń pa rẹ̀ ní o ń sọ negative ń pa rẹ̀ kò ń ṣe wà mùsùlùmí nìyẹn ìwà tó yẹ máa bá lọ́wọ́ àwọn kèfèrí ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó jẹ́ ká náà ike ẹ̀yin olùgbàgbọ́ òdodo kúrú qawwamina bilkiti ṣọ̀bá lillah wala anfusikum ẹ̀yẹ́ ni tó ṣe pé yóò dúró tí òdodo òdodo ni ẹ̀ dìmú gbogbo ọgbà déédéé òun ni kẹ́ ẹ̀ dìmú ní gbogbo ọgbà kẹjẹni tó ṣe wípé kí ni ṣùwádá àlèlà yóò máa jẹ́rìí bí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wàláwó ala anfusikum kódà kó ṣe pé ẹ̀rí tẹ́ ẹ fẹ́ jẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ ó máa wà against ẹ̀yin gẹ́gẹ́ èèyàn mélòó lè ṣe léyìn wa kò fẹ́ sọ̀rọ̀ pé ah èyí mo jẹ̀bi bí ọ̀rọ̀ ẹ má fa jù ẹ má jẹ́ ká ájú èmi mo rọ́ǹgì ìwà mùsùlùmí nìyẹn ah ọ̀rọ̀ tá à ń sọ yìí bàbá mi rọ́ǹgì ìyá mi wrong àbúrò mi wrong ọ̀rẹ́ mi wrong ìwà mùsùlùmí nìyẹn tó bá ṣe pé bí nǹkan yẹn ṣe rí nìyẹn ṣùgbọ́n ká sọ pé ẹ̀ torí pé ẹni yìí nìyí bàbá mi ni ìyá mi ni àbúrò mi ni ẹ̀gbọ́n mi ni gbogbo ọ̀rọ̀ bí ó ti ní o mo bẹ̀ ẹ̀ mọ̀ kó wrong nìyí àbẹ́bí gẹ́gẹ́ fúnra mi mọ̀ pé mo wrong lórí nǹkan yìí nìyí mo á lè ojú ògbọ̀rọ̀ tì mí òun ṣe ìwà tó yẹ ká máa bá lọ́wọ́ mùsùlùmí wàlá àdá àǹfùsìkún awul walidaini wal aqrabin kódà kó ṣe pé kí ni àwọn òbí yín ni ọ̀rọ̀ wá èké àbáwọn mọ̀lẹ́bí yín sọ fún lẹ́kọ̀ọ́ fún sọ òun náà ni wípé n tá a mọ̀ la sọ àmọ́ bó ṣe ń ṣe pẹ̀lú àwọn ẹbí àwọn ará ilé rẹ̀ o lẹ́tọ́ wá para sọ́dọ̀ wọn èèyàn tí n ń rí níta ó yàtọ̀ sí tó ń ṣe nínú ilé ṣùgbọ́n tá a bá ní káwo tá à ń ta nìyí kò sẹ́ni tí a lè fi ìwà rẹ̀ àpíáránsì rẹ̀ ìsọ̀rọ̀ sí rẹ̀ ìrìnsí rẹ̀ ní káfí wéèrè Abdullahi bin Mas'ud radiyallahu anhu. ọ̀rọ̀ tí òfin máa ń tó sọ yìí ìyá wa Aisha radiyallahu anha. àwọn náà sọ nǹkan tó ṣe pé ó súnmọ́ wọ́rọ̀ yìí nípa ìkanú àwọn ọmọ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú sọ́nà àbí Dawud sọ́nà tẹ́mìdé lára ètò ń bẹnu sọ́nà tẹ́mìdé yàrá Aisha onímọ̀ra ètò ahadan ashba asamtan wàlá dallan ولا هديا برسول الله صلى الله عليه وسلم في قيامها وقعودها من فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم من ليك من وبريني تشيكي ìwàsí ìrìnsí rẹ̀ ní bákan náà ìṣẹ̀sí anabiwa muhammad sallallahu alaihi wasallam bí fatima ọmọ òjíṣẹ́ ọlọ́run ọba qalat وكانت إذا دخلت على النبي صلى الله عليه وسلم عائشة أنتي فاطمة مواكب باري قام إليها ما بودي دي لا توي قومي ما بودي دي

tó wá bẹ bàbá rẹ̀ wò tó sọ fún wa bí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam bó ṣe nífẹ̀ẹ́ àwọn ọmọ rẹ̀ tó bó ṣe nífẹ̀ẹ́ Fatima radiyallahu anha tó وكان النبي صلى الله عليه وسلم إذا دخل عليها arábí náà bá lọ fíṣítì rẹ̀ pé bàbá lọ fíṣítì ọmọ sọ́ọ́ náà ti ní màjìlísìá òun náà dìde fọkàndánátò wa ajlasathu fi majlisiha òun ló kí sí ànábì sallallahu alaihi wasallam lórí ẹ̀yẹ wá jókòó sí bí àìbí tí mo jókòó sí tí wọ́n jọ jókòó mbẹ́ ẹgbà wa ìmáàmù Tirmidhi ó lálẹ́kùn yìí olùfàlà náà márùbà nàbí yìí sallallahu alaihi wasallam dakalat Fatimatu ìgbà tára ànábì òyà Fatima ọmọ rẹ̀ ó wọlé láti wá kí i. فأكبت عليه فقبلته أبه láti lè kí ti ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam pípàdà bí wà lórí fún ní tí ó rọrùn fún láti dìde dáadáa fún marafa àtàràfà lẹ́yìn ẹni Fatima gbórí dìde fabakat ó bá bu ẹkún fún ma akabat alayhi lẹ́yìn ẹni ó tún tẹ̀ láti wà lẹ́bù pẹ̀lú anábì sọ̀lá àṣẹlẹ̀ sọmọ rẹ́fàát lẹ́yìn ó tún gbórí dìde rẹ́fàát ráṣà fọ̀dọ̀ hikat ìyàwó Aisha ní this time around ó rẹ̀yìn músẹ́ fakultu in kuntu azunnu an hadi min aqwali nisa'ina fa yadari min an wọ́n ní òun wò pé ara ah, kí ni ọmọ ọmọ sunkún tí ó tún mú rẹ́rì sẹ́ni yìí òun wò pé bí ẹni tó ṣe rí pé irú nǹkan báyìí ò ní affect ẹni. فلما توفي النبي صلى الله عليه وسلم ìgbà táwọn ìjọba padà wá jáde láyé kútùlá mo padà wá sọ fún mo ní ara ìjì hina akbati ala nabi sallallahu alaihi فرفع راسك فبقيت ثم أقبلت عليه فرفعت راسك فضحكت ما حملك على ذلك ó ní mo rí pé ìgbàtàrà ànábì òyà ń sallallahu alaihi wasallam ó tẹ̀ láti wọn lẹ́bù ànábì sallallahu alaihi wasallam ogbóríire òsùnkún ó tún ṣe é lẹ́kejì rẹ̀ ogbóríire orẹ́rìn kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan kí ló mú ẹ ṣe qalat fatima radiyallahu anha ni inni idhan la baziratun tí n bá fi lè sọ̀rọ̀ nígbà yẹn tí mo sọ bẹni tí ó màṣírí kíìpù ni mí so mi lè sọ ọ̀rọ̀ nípa rẹ̀ ńgbà yẹn ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé akhbarani annahu mayyitun min waj'ihi ó ní ìgbà tí mo gbóríje tí mo sunkún lákọ̀ọ́kọ́ yẹn ànábì sọ fún mi sallallahu alaihi wasallam pé àárẹ̀ tó ń wà lórí ẹ̀ yìí pẹ̀lú ìnira tó ń rí òun ó bá lọ àti àárẹ̀ yìí àti ìnira yìí ni ó jẹ́ okùnfà ikú òun sallallahu alaihi wasallam ọba kẹ́ẹ̀tù mo sunkún gbà tí mo gbọ́ yẹn fún mi akhbarani lẹ́yìn tí wọ́n sọ fún mi pé a ní asọ̀rọ̀ ahàlìyí lùfọ́kànbì lẹ́lẹ̀kejì wá ní láàrin àwọn èèyàn mi àwọn ọmọ mi ìwọ ni òwò kọ̀kọ́ wá bá mi sànábì jáde láyé kò ju bí oṣù mẹ́fà lọ òní Fatima radiyallahu anha lòun náà jáde láyé fàzálìkà hínà dahik so alẹ́kùn yìí ó ń bẹ nínú ẹgbà wa alimami Tirmidhi ṣùgbọ́n tá a bá pa sunsun rabi Dawud èyí tá a ra mú wa ìpẹni tó ṣe wípé ó ju ànábì sallallahu alaihi wasallam jù ní dandan wa samtan wa hadiya wo èèyàn ní ìtọ́sọ́nà ní ìrìn ní appearance tó ju appearance ẹni ọlọ́run nínú àwọn obìnrin ìyá wa Fatima radiyallahu anha tó fi jọ ànábì sallallahu alaihi wasallam tó túmọ̀ sí pé atọ́kùnrin àtobìnrin ní tó dáa òun ni ká kọ́ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allah wal yawmal akhirah wa dhakara Allah kathira ọlọ́ni àwòkọ́ṣe dáadáa ń bẹ fún yín o lára òjíṣẹ́ ọlọ́run ọba fún gbogbo ẹni tí ó máa ń ro kan àti pàdé ọlọ́run ọba dáadáa gbogbo ẹni tó ṣe wípé ó bá fẹ́ pàdé ọlọ́run ọba dáadáa níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama mọ̀zákàrọ̀ ńlá kẹfìrà tó bẹ̀rẹ̀ rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ so kò sí shortcut tí àti rí ìyọnu ọlọ́run ọba tó ju wípé kátẹ̀lé anábíwá Muhammad sallallahu alaihi wa sallam lọ ká gbìyànjú tá a bá ń kírun ká kírun bó ṣe ń kí bàbá bẹ́ ṣe áàjì ká ṣe áàjì bó ṣe ń ṣe ìṣesí ànábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam bá a bá ṣe kọ́ ká gbìyànjú láti máa tẹ̀lé eléyìí òun ni ó sọ fún wa pé ẹni yìí òun rìn lànà ànábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ìmúra sí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìrínisí rẹ̀ ìmúra rẹ̀ gbogbo àwọn kan tó ṣe pé àáfi kọ́ṣe rẹ̀ lélẹ̀ yìí so ló gbẹ pé bóò la ṣe ń jẹ ní ọlọ́run ọba kò ń ṣe nǹkan tó ṣe wípé ó wà far-fetched èèyàn kan ní láti parọ́ fún wa ọlọ́run ọba ti yanjú ọ̀rọ̀ rẹ̀ laqad lakum fi rasulillah uswatun hasana liman kana yarju واليوم الاخر وذكر الله كثيرا عما شناتي علامة ما كينو أتبعي بالو هذا ما بيلنا نبوى محمد صلى الله عليه وسلم تبا كاو يا مبوى آنو ويبتاو يا مبوى فلك الله سبحانه وتعالى وصفوا نبوى محمد صلى الله عليه وسلم كما ونتاو ينصن باتيه فشاتي دورو لورنتو ونو باتي ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع واحد الذين لا يعلمون اللهم يأتي الديالوري لانك إلى مالك وتلو ما تلي لنا وتنفي شيئة بويت وما تلا وما إنهم لن يغنوا عنك من الله شيئا وعلينا يلو lọ́dọ̀ ọlọ́wọ́n لهم tó bá lọ tẹ̀lé wọn tí wọn náà ló fẹ́ bí lọ́ngì kò fẹ́ ṣe báwọn èèyàn ṣe ń ṣe fún àlẹ́ ìrìn ẹ wọ́n iná zọlìmínà bá àbúrò ọ̀lìyà uvax àwọn alákòsí ọ̀rẹ́ ara wọn ni wọ́n jẹ́ o abáti eré èèyàn tí ó gbádùn tó ṣe pé ń takò ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tó ṣe pé ìlànà rẹ̀ yàtọ̀ sí ìlànà anábìwá Muhammad sallallahu alaihi wa sallam tó ń wá èèyàn kúnra èèyàn tó ní ju wọ́lẹ̀ fún àfalábòsí lè tiẹ̀ náà wallahu waliyul muttaqin àwọn tó jẹ́ àwọn olùpáyà ọlọ́wọ́n bá ọlọ́run làwọn ọmọ amúlọ́rẹ̀ẹ́ kí ọlọ́run bá sọ lórí ọ̀rọ̀ yẹn kí lànà bí sọ ó ti tán إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون kí ọlọ́run ọba sọ kílẹ̀ náà ibi sọ níta lè fi ṣẹ̀sìn níta lè fi rójú rí ọlọ́run ọba òun ni eléyìí tí ó àtọ́bìnrin wa àtọkùnrin wa ẹ ká gbìyànjú láti jẹni tí ó máa tẹ̀lé إلا أن نبوة محمد صلى الله عليه وسلم إشتها نبوة محمد صلى الله عليه وسلم إلي ومن كتشريته ودافوا عبد الله بن مسعود رضي الله عنه بأدبي أشهر لمنه الأدب المفرد كتي الإمام البخاري أدب تانكاي أم بنين صحيح بخاري الإمام البخاري رحمه الله تعالى أنسر مي تتقى تنتنكني الأدب المفرد ودعون قلطني عبد الله بن مسعود وانسى قل يقول إنكم في زمان كثير فقاؤه oníyàn yẹn ẹn bẹ lásìkò kan tó ṣe wípé àwọn tó gbẹ̀sìn yé lásìkò yẹn wọ́n pọ̀ tó ń sọ fáwọn students ẹ̀ tọ́jẹ́ tàbí rú innakum fi zamani kẹfìrí fúkà àwòwò ẹ̀ńbẹ́ lásìkò kan tó ṣe páwọn tó gbẹ́sì yìí pọ̀ kọlílìn kótọ́bá òhù àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àsìkò náà kéré àti sàwọn tó ṣe yí pé orators ni wọ́n wọ́n kéré àwọn tó gbẹ́sì yìí wọ́n pọ̀ قرين سؤاله كثير معطوه عن الاتدان ديري كثير معطوه على تفنه نتوري طلابة به على تشك الله فما ترى وكيرك العمل فيه قائد من هوا إشبع جنبه ولم تعرفه وسيأتي من بعدكم زمان قليل فقاءه àsìkò kan bọ̀ wá àsìkò yìí ni àwọn tó ń gbẹ́sìn yìí wọn á kéré kẹsìrì mùkútàbà ìlú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ó ṣe yí pé orators ni wọ́n wọ́n á pọ̀ wọ́n kẹsìrì sùn àlù على شبايه ومن طرق موقع قليل مأتوه على شبايه هم امان نرم تريد الله نياسكم واكره الهوى في إقارب العمل إثانوا من دار شيء اعلموا أن حسن الهدي في آخر الزمان خير من بعض الأمل أو أن حسن الهدي في آخر الزمان خير من من بعد العمل ó ní ọlọ́mọ wípé kéèyàn jẹ́ni tó ṣe wípé ó ń tẹ̀lé anábì sallallahu alaihi wasallam bákan náà ìrísí rẹ̀ ní ó jọ ìrísí anábì wa Muhammad sallallahu alaihi wasallam ìṣesí rẹ̀ ó jọ ìṣesí anábì sallallahu alaihi wasallam ó lóore ní àsìkò ojú kéèyàn ló ń ṣe àwọn iṣẹ́ ní ìgan lọ tòtí wọ́n sọ fún wa pé kí ni hosùn làádì kí èèyàn tó pété àwọn èèyàn máa ń wo ìṣesí rẹ̀ ní ó jọ ṣe sí anábì sọlá sọlá ìsọ̀rọ̀ sí rẹ̀ ìrìn sí rẹ̀ ìwà sí rẹ̀ ó jọ tànábì wa Muhammad sọlá sọlá ìyẹn gan tó ní nǹkan tí yẹn fi réètì yàn àmọ́ kọ̀kọ́ kálukú ó wọ́n pé ẹni tá a bá rí àpíáránsì ẹ̀yìn kò jọ àpíáránsì kò jọ ìsọ̀rọ̀ sí Ànábì sallallahu alaihi wasallam ìhùwàsí rẹ̀ kò jọ ìhùwàsí Ànábì sallallahu o wasallam ṣùgbọ́n lóun ṣiṣẹ́ kan ní kọ́ọ̀rọ̀ ọlọ́run ló mọ kọ́kọ́ ẹ̀ ìtàwọn èèyàn rí nǹkan àmọ́yé àwọn èèyàn ni ó mọ̀nà látara nǹkan rí kò wá ní kí ni kọ̀kọ́ ẹ̀ dáa ṣùgbọ́n táwọn èèyàn rí nǹkan rẹ̀ ò dáa bí o báwọn èèyàn ṣòwò jàǹbá ló ṣe mọ́tọ́jú owó tí ẹ lọ́wọ́ nìyí ó jẹ mọ́lẹ̀ ní bó rajà lọ́wọ́ èèyàn ní láwìn òní sanwó àwọn ìwà jàǹbá wá ní o máa ń ṣe aztec fúrúlá o máa ń ṣe náfìlà lóru náfìlà tó ń ṣe lóru aztec fúrúlá tó ń ṣe subhanallah tó ń ṣe alhamdulillah tó ń ṣe lóru ní àárín ìwà àtọ́lọ́run nìyí wa ṣùgbọ́n appearance ìhùwàsí ìbáwọ̀ èèyàn lò èyí tó ṣe wípé ó pàtàkì púpọ̀ ni gbogbo àwọn kan wọ̀nyí náà ni Al-Qur'ani pèpè sí àrífẹ́yìn ọlọ́bá ìyàwó Aisha radiyallahu anha ó ní akhbirini an khulqi an-nabi sọ fún mi ìrẹ́ yàwá bóò ni wà nábi ṣe rí ìyàwó Aisha ní kíni kana khuluquhul qur'an alqur'an náà ni wà rẹ̀ alqur'an ni wà rẹ̀ àwọn kata alqur'an ni pépè sí òun náà ni wà nabuwa muhammad sallallahu alaihi wa sallam so husnul alhadi kí ẹjẹ́ tó ṣe ipé tó máa wo ìwà rẹ̀ ní ìṣesí rẹ̀ ìrìnrìnsí rẹ̀ ìsọ̀rọ̀sí rẹ̀ ní a rí pé nǹkan tó bá mu ìjẹ́ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam bẹ̀ laqad kana lakum fi rasulillah أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا سلين انتا قدق بيجو لاتلي ما شيني هاري انتي يا عائشة فاطمة مع النبي صلى الله عليه وسلم ebe ká mọ̀ pé kí ni ìwà ànábì ń bẹ lára rẹ̀ alhamdulillah kéèyàn bímọ ọmọ ẹ̀ mú ìwà dáadáa tó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 nam alhamdulillah wa salatu wa salam ala rasulillah abad ìbéèrè ni pé ẹni tí ó ń ṣiṣẹ́ kan iṣẹ́ yẹn bóyá federal government ló gbé kalẹ̀ àbí state government ló gbé kalẹ̀ sẹ́ni ẹ ti wá kúrò níbi iṣẹ́ yẹn àbí kò tiẹ̀ tí kúrò níbi iṣẹ́ yẹn tí wọ́n wá lọ san sálárì méjì fún instead of sálárì ẹ̀ kan wọ́n san sálárì ẹ̀ méjì fún bóò ni ó ṣe dá owó yẹn padà so from ìbéèrè yẹn ó ti clear pé ẹnìyẹn náà mọ̀ pé owó yẹn ń ṣòwò tí yẹ kí òun jẹ mọ́lẹ̀ ipe kò ń ṣòwò tí yẹ kí yẹn jẹ mọ́lẹ̀ ìbẹ̀rù ọlọ́wọ́n bá nìyẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ àníkà kò fún nǹkan bẹ́ẹ̀ ìtaàwò ni pé ẹni tí ó mọ̀ fà ní ń pè ní kíni haramu bẹ́ẹ̀ ni n tí ò da ò da olórúkọ méjì so a gbọ́dọ̀ gba dọ́bù sálárì káàdì mọ̀ pé a ẹ̀ǹtáìtù sí a gbọ́dọ̀ kúrò níbi iṣẹ́ kan káṣìtùmọ̀ gba owó iṣẹ́ tá a ṣe mọ́ láì ṣe pé wọ́n ní àwọn fẹ́ máa fún wa bọ̀tà kan ó pàwọn ní ewu mọ́ so irú yẹn ní àìní àmánà ni náà mú wa ṣe wá fẹ́ bẹ́ẹ̀ ìpadà tó bá ṣe pé ìjọba ní pọ́ọ̀sì kan jẹ́ ìlọsọ̀wọ́ yẹn sí àkáǹtì ìjọba yẹn direct kí yẹn lọ ṣe ṣùgbọ́n tí ò bá ti pọ́ọ̀sì kankan sọ́ọ̀sì tí owó yẹn ti gbà wá kéèyàn dá a padà síbẹ̀ at least èèyàn mọ̀ pé òun ò jó yẹn mọ́lẹ̀ àwọn ọ̀gá tó wọ́n bójútó kí ní yẹn sáà bọ́ wa jẹ́ mọ́lẹ̀ àwọn ni wọ́n ní ẹ̀ṣẹ̀ lẹ́yìn bàtà wa bá ti dá a padà sí ló ti yẹ kí a dá padà sí wallahu a'lam. náà ẹni tí wọ́n tọ́jú owó sí lọ́wọ́ tí ebi wá ń pa òun àtàwọn ọmọ rẹ̀ wá òpé kò ń yọnu owó yìí kó wọn dá padà ọ̀nà méjì ni ṣẹ́ni tí ó lo owó yẹn tó bá mọ̀ kó yọ ń bẹ̀ ṣẹ́ni ò ní bínú tẹ́ni bá mọ̀ kó tó bá yá ń bi owó yẹn pé kò ní bínú kò sí nǹkan tó burú ń bẹ̀ tó bá ṣe pé tẹ́ni ẹ bá mọ̀ kó yọ ń bẹ̀ kò ní bínú ìkejì òun ni pé tó ṣe pé nìyẹn máa bínú tó bá mọ̀ kò yọ ń bẹ́ẹ̀ then kò ní láti láti yọ ń bẹ́ẹ̀ àfilẹ́yìn ìgbà tó bá gba ìyọ̀ǹda ẹnìyẹn kò ní láti láti yọ ń bẹ́ẹ̀ àfi tó bá gba ìyọ̀ǹda ẹnìyẹn ìyọ́ ń bi owó yẹn nìyí láì gba ìyọ̀ǹda ẹnìyẹn ni àmánà ni ìfẹ́ àmánà láàyè kò ní rú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àmàṣẹ láàrin ọkọ àtìyàwó bí ayàwó tọ́jú owó sọ́kọ lọ́wọ́ yìí tí àwọn bá mọ̀ pọ́kọ̀ òun yọ ń bẹ̀ kò ní bí ìyàwó nú kò sí nǹkan tó rú bẹ̀ ṣùgbọ́n tọ́kọ wá mọ̀ pé kí ni ìyàwó òun ó bínú tó ń bá yọ ń bẹ̀ ó ní láti gbàyọ̀ǹda rẹ̀ ìfọ́kù tó dìpò yọ ń bẹ̀ kò ní sọ pé ṣe ìyàwó mi ẹ̀ẹ́ kálukú ń ṣe bísínẹ́sì tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ìwọ ní bísínẹ́sì tiẹ̀ ìyàwó wọ́n kó tó bá mọ́wọ́ ìyàwó rẹ̀ inú rẹ̀ ò ní dùn sí òní láìta ti mọ̀ tí ọ bá kówó sí ẹ lọ́wọ́ tó mọ̀ kó tó bá ná inú rẹ̀ ò ní dùn sí òní láìta ti ná àní láìta láti yọ ń bẹ́ tẹ́lẹ̀ bá jẹ́ tìyàwó wa bó wa ni tẹni tó jìnà sí wa ká máa ti sọ owó mi tó ṣe kó jẹ́ owó ilé ọlọ́run ọba alákòjúwe gẹ́lí ta sọ fún wa níbi ìdánilẹ́kọ̀ọ́ mélòó kan sẹ́yìn ẹlòmíì nísìn wọ́n lè nígbà tí àwọn yẹn kọmitì mọ́ṣáláṣí òun ni treasurer mọ́ṣáláṣí tó ẹlòmíì gan yóò mọ̀ dupò yẹn pé ká fòun ṣe treasurer mọ́ṣáláṣí nítorí kó lè mọ̀ rí owó mọ́ṣáláṣí lò ó lè ní òun á dá padà tọ́lọ́ bá fẹ́ mú ẹlòmíì gbà míì yóò wá lówó yẹn kò wá ní rí dá padà ó láàní yẹn kó ń fẹ́ dá padà o ṣùgbọ́n tó wọn bá fẹ́ tó àṣírí ẹ̀ síta yóò wá lówó yẹn kò wá ní rí dá padà wọ́n wà ní kí ni wọ́n kówó mọ́ṣáláṣí jẹ kò yẹ láàní yẹn kó ń fẹ́ kó jẹ àníyàn pé kó ń sáré yá kó ń dá padà ni sórí yẹ pé èyí ń lára ètò fi wọ́ọ̀sì jù ní kọ́lọ́mọba kó ṣàánú wa òníkálà ń tó bọ́nu mọ́ṣáláṣí à ń ya kọ̀mìtì gbà míì ó lè jẹ́ àwọn ará máa máa yára wọn ní o mọ́ṣára tí ó ń bẹ lọ́wọ́ yín ẹ ẹ̀yọ́ tí mo lè rí kíní báyìí yáná àwọn adápara lítà ó mọ́ṣára tí òun ṣòwò tàn yára wa ìjàmbá àmọ́nà tó ní agbára onírú yẹn ọlọ́run bá kí ó ṣàánú wa wallahu a'lam okay náà na ìbéèrè ní wípé èèyàn kan fẹ́ ta mọ́tò so ó wá sọ fún mi pé òun fẹ́ ta mọ́tò yìí tí má bá òun rí èèyàn tó máa ra mọ́tò yìí ó wá ní lákòjúwe one million mo fẹ́ ta mọ́tò yìí o ṣùgbọ́n tó o bá rí ìta ju iye yẹn lọ difference yẹn kí wọ́n mú so mo rẹ̀ rí mọ́tò yẹn ta ju iye tó ń pè fún mi lọ bí a mo rí ta ní one million tó túmọ̀ sí pé three hundred thousand yẹn ní mo lè mú kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò ń ṣe àti tó bá ṣe pé a tún jẹ́ ẹ́jẹ̀ǹtì fún ẹni tí èèyàn ta mọ́tò fún ṣùgbọ́n bẹ́ẹ̀ pé agent yẹn kan náà la jẹ́ òun náà ni agent ẹni tó ní mọ́tò ó lè sọ wọn pé ta bá rí ta ní bá lé apart from one million tó ń sọ yìí o ẹni àmọ́ tó bá lé ti wà ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá tán lọ jẹ́ agent fún báyà tí báyà ní ó bá wa ipe kábà ń wá mọ́tò yìí ó ti ń sìn àwa sọ fún pé ẹni tí ó ní mọ́tò yẹn iye báyìí ló fẹ́ ta one point three ló fẹ́ ta aṣọ fún bẹ́ẹ̀ so àti jẹ̀bi níbẹ̀ yẹn súpà àbálẹ̀sọ tọ́ fún pípẹ́ ẹni tí ó ní mọ́tò one million ló lóun fẹ́ ta o ṣùgbọ́n ní ti ń bá rí ìtàjú yẹn lọ difference yẹn kì í mú torí náà mo fẹ́ ta fún ní one million ṣe yóò kẹ́ sí pé ẹ̀rọ rè lára wọn ṣùgbọ́n ká pìrìsẹ́ǹtì ara wa fún gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe dáadáa sí a lè ti rèrè lára rẹ̀ ìwà jàǹbá nìyẹn àmọ́ ṣe bí ẹni pé àti ẹ̀rí nǹkan kan a rí nǹkan òun ó tún mọ̀ àdìsákùnlákẹ́ra kọlọ̀mbà dúpẹ́ fún yín gan kìnnìkan kankan wọ́n ra wọn. láì pé àtijọ́ lára wọn ìwà jàǹbá nìyẹn agbẹ́rọ̀ ọ̀nà tán fún kìíní yèmí náà rí nǹkan bẹ́ẹ̀ o ṣùgbọ́n tó wọ́n ṣẹ̀pọ̀lọpọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ń ṣèyàn tó dáa ilé tó bá mọ̀ pé èèyàn kan fẹ́ jẹ lára rẹ inú a máa bí ẹsẹ̀ nìyẹn kí inú kò sí nǹkan tó burú níbi pé ẹnìyẹn jẹ lára rẹ̀ ṣùgbọ́n bá ti mọ̀ wa nìyí a ti ní kórìíra fún òun náà wá òkú tó ń bá wa ẹ́ a ní láìkì ẹ̀ yóò wá parọ́ fún wa níta fi hàn bàjẹ́ lọ́wọ́ nìyẹn but ìbàjẹ́ méjì nìyí kò lè di òótọ́ kò lè di ododo ìbàjẹ́ ní ìbàjẹ́ ó máa jẹ́ ṣùgbọ́n tí ọkàn wa bá ti mọ́ síra wa nípa yìí ni kò sí nǹkan tó burú ń bẹ̀ nísìn ọmọ wa kan ó ń ta nǹkan nǹkan yẹn èmi náà mọ̀ wípé ten thousand náà ń ta ń gbòòrò mo wá ń sọ fún pé kó jọ kó ta fún mi ní eight thousand mo dẹ̀ pé kí ni ẹ̀ máa ní lára ń lọ́wọ́ nínú a ń fi ìjọmọ ìyá kó bára wa ni kúrò lómi ọ̀tún náà gbẹ́jú gan pé mo ti mú ohun náà lẹ́mí ní fẹ́ ju èèyàn lọ ní ilé yóò dá so olú nǹkan náà ni ó lè fi ẹni yẹn láti máa parọ́ fún wa ńgbà mi nǹkan tó náà mọ̀ pé eight thousand ni yóò pè fún wa ní kí ni fifteen thousand ó ti mọ̀ pé tàbá lòwò gbọ́jú yẹn tàbá lò àṣà lè lò ó kọjá kí kí ní ẹni kó less than eight thousand pé àwọn ní pé fifteen thousand kìíní mẹ́rin eight thousand máa fún ẹ eight thousand náà bẹ̀ ni wọ́n ń ta nǹkan yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n mọ̀ pé tó ń bá sòótọ́ fún wa ní àápàdà gbogbo fóun àáfẹ́ fóun less than iye nǹkan yẹn tó gbogbo àwọn jàǹbá ìní ẹ̀sìn òfẹ́ so ìfá àpéyàn kan àbúrú ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀gbẹ́ ẹ̀ gẹ́gẹ́ ni kò túmọ̀ sí pé kó wọ́n jèrè lọ́dọ̀ rẹ̀ nígbà tó bá ṣe nǹkan fún ẹ in fact anabiwa muhammad sallallahu alaihi wasallam ó máa ń pèsè ń gbà ní ìkóra nǹkan lọ́wọ́ ẹni tí ó ṣe mùsùlùmí tí ó gbowó lọ́wọ́ rẹ̀ ju pé kó lọ́wọ́ mùsùlùmí tí ò ní gbowó lọ́wọ́ ẹ̀ lọ torí pé kò ń láti kéèyàn kan ní kó ní ìtaàmọ̀ sí léhun lórí yóò fẹ́rù ẹ̀ tí ó mú táìsì wálẹ̀ fún ẹ bọ́ pẹ̀lú tìjú yìí nǹkan tó ṣe ò dénú ẹ̀ islam ò nífẹ̀ẹ́ sírú nǹkan bẹ́ẹ̀ so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wallahu a'lam. nam onílé tó ní kábà ń talé alámàbá five percent àwọn bàtà ẹni tó lóun fẹ́ rẹ́ǹtì ilé kábà ń relé aṣọ fóun náà pé kí ni àmàgbà five percent kó sí nǹkan tó burú ń bẹ̀ káṣà nàtà fún both sides nàtà fún onílé nàtà fún ẹni tí ó fẹ́ gbalé ni kò jẹ́ bí ẹ ṣe jẹ́ wallahu a'lam. ẹni tó kú táàrí bù mọ́lẹ̀ gbolókú sí ẹni tó kú tí ààrí sin bóyá kúkú plane crash nísìn àbó kúkú sí inú omi àbí ó kú sínú omi àṣáàrí títa bá ṣàdúrà fún ṣàdúrà ẹ̀ máa bá inṣàlá yóò bá inṣàlá yóò bá tó bá yẹ pé mùsùlùmí ni o. قال náà mi bẹ̀rẹ̀ ni pé ẹni tó jẹ́ oníṣẹ́ ọwọ́ plumber welder electrician tí ó kọ màtíríà tó níjì ṣó lè fi owó kún owó màtíríà yẹn àwọn nǹkan tí wọ́n ń tà ní bẹ́ẹ̀ one thousand kókó one two sí àwọn nǹkan tó ń kà tó ń tà ní two thousand kókó two two àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣó lè ṣe kó lè ṣe tó bá ṣe é ó jẹ haramu iná ló jẹ sínú ẹ̀yìn iná òun ló jẹ sínú ẹ̀ eléyìí lẹ́nìí ó kọ́mọ̀ láàrin àwọn òṣìṣẹ́ gan láàrin àwọn oníṣẹ́ ọwọ́ tí bá ní láàrin àwọn oníṣẹ́ ọwọ́ hátà ẹni tó ṣe rí pé olóhun ahàlùsùnà àtẹ̀yìn tó pè rẹ̀ ní kí ni ahàlùsùnà ẹ̀ẹ́rì tó ṣe pé yóò kò ṣerú nǹkan rẹ̀ ìkan náà bọ́lá ti ti bá mi ṣiṣẹ́ rí kí ni sọ́kẹ́ẹ̀tì iná 10 ó rẹ̀ pé fún mi seven hundred naira mo lè kówó fún lẹ́tà ni mi àti ẹ̀ka wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa débi kìíní ẹ̀ ẹni wá sọ pé àti ìfì náà ta mo fẹ́ lè máa bá jiyàn torí pé ẹni tí mo kó fún ní brọ́dà ni bọ́ lẹ́tà ó wá wá ọ̀rọ̀ tí mo sọ ti pẹ́ gan brọ́dà yẹn wá wá fẹ́ bá mi ṣiṣẹ́ mi mo wá sọ wípé ah bọ́ kí ni ìwọ́n ní three fifty ni wọ́n ń ta kí tẹ bá mi ṣe kìíní yìí kò lè sọ̀rọ̀ kó bá a mọ̀ àwọn ọmọ ní ìwà yín ò dá wọ́n ló lè máa gbà fún owó iṣẹ́ ẹ̀sọ́ ìpẹ́ máa gbà lówó iṣẹ́ ní iná ní iná mo fún yín lówó iṣẹ́ màtíríà tẹ́fẹ́ lónìí mo fún yín lówó màtíríà ẹ̀tún wa lọ ṣe lé kò rí ọ̀rọ̀ kankan sọ olùsọ pé á tẹ ní brọ́dà ó nǹkan báyìí ṣe ló jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ní ìta gbọ́dọ̀ correct ara fún ni dó ọ̀pọ̀lọpọ̀ wa náà ní àṣe ìṣe tó ṣe páwọn òfin ní wùwà yìí mọ́ torí pé ẹlòmíà sọ wípé tóun bá sọ fún wa pé báyìí lòun fẹ́ gbà lówó iṣẹ́ a máa ná kinní yẹn ní àná pajúdé ni nísìnyẹn ló fẹ́ gba ten thousand awa nanana nítorí kó gba two thousand naira lọ́wọ́ fowó iṣẹ́ àbí nǹkan tó jọmọ́ báyẹn ó dẹ̀ yẹ kó wò fẹ́ ni Oke wá lọ dúró lè wá ń bomi pé òun á mú wá mi màtíríà ni wá fowó kó màtíríà láti pé kó lè jọra wọn ni ṣe ó àwa náà ní àbọ̀rọ̀ nǹkan torí káwọn bá fi àyè ilẹ̀ fáwọn rẹ̀ láti ṣe jàǹbá fún wa at the same time ìtawà náà ó lè gbà ká má ṣe ẹlòmíì mẹ́rẹ̀ pé tóun bá ń tajà fáwọn èèyàn ó mọ bí ó ṣe ń gbówó wálẹ̀ aláyé àmì lè gbà ẹni láfà ìṣẹ̀ náà nìyẹn ṣùgbọ́n tóun bá fẹ́ rajà lọ́wọ́ èèyàn ó mọ bí ó ṣe ń ná nǹkan ẹ̀ wálẹ̀ láyé nílé sọ̀rọ̀ àwọn ti pọ̀jù ṣé tí wọn náà bá ń rajà lọ́wọ́ àwọn èèyàn tó bá ń tajà fáwọn èèyàn ṣó máa ń rántí ó ti pọ̀jù tó ń sọ fáwọn èèyàn àbókì rántí yẹn ṣùgbọ́n ọ̀kẹ́ náà ló ká gbé yẹ̀wò síra wọn nìyí so gbogbo ìwà tí ó dáńbi ọ̀rọ̀ kátàkárà yìí ni ká avoid it so ní ṣókí kò bá a mú káàkiri okun material sọ pé yẹ báyìí mo fẹ́ gbà lówó iṣẹ́ iye báyìí ni material kádà rí pé n tó kọ́ńbì material yẹn náà ni iye tó ta material wọ́n àkẹ́ni yẹn sọ pé ah, iṣẹ́ ẹ̀ wọ́n túnṣà jẹ́ pé iṣẹ́ rẹ̀ da káníṣẹ́ rẹ̀ wọ́n ní tíṣẹ́ rẹ̀ bá da wọ́n á wẹ̀ wá ẹ lè sọ pé ah lágbájá iṣẹ́ rẹ̀ wà òkè o ó kàn yẹ kó owó iṣẹ́ rẹ̀ mọ́ wọ́n ni kò sí problem èèyàn kan sọ lọ́wọ́ ah, ìjọba gba ten thousand fún yìí èèyàn máa gba seven thousand fún ah, ẹlẹgbẹ́ fún ten thousand lè máa gba kò sí èèwọ̀ ń bẹ̀ tó bá rí pé nǹkan tó pé ẹ nìyẹn ṣùgbọ́n tó gbowó fún ṣiṣẹ́ yẹn bó ṣe yẹ kó ṣe eléyìí ní tí ẹ̀sìn kọ́ wa wallahu a'lam. náà mọ́mọ́ tá a gbàtọ́ ṣé a lè ṣe alẹ́ fún bí kò kú ṣòkòtò nídìí wa àbí tó bá ṣe kóbìnrin kí ó wọ aṣọ tó ṣe pé ó ṣí ìgbáyà alẹ́ àti bẹ́ẹ̀ lọ náà ó dìpẹ́ǹ lórí kí ni éjì ọmọ yẹn tọ́mọ bá ti ń dé sínú tàmọ̀ sí sínú tẹ̀mí yìí ọmọ tó ti wọ bí ọmọ ọdún bí mẹ́fà méje nǹkan kan mọ́ra wọn èèyàn ní láti wà kí á fún pa àwọn kan tí expose torí pé nǹkan tó bá rí yóò sọ ẹlòmíì so ìyẹn pàtàkì púpọ̀ so ẹni tó jẹ́ ọkùnrin láàrin ìdodo wá síbi orúkún rẹ̀ ní òun ni. Ouni láàrin ìdodo wá síbi orúkún rẹ̀ èèwò ni kọ́là tí ò bá wọṣọ nínú ilé ó gbọ́dọ̀ gbìyànjú pé n tó ń wọ̀ ṣòkòtò tó ń wọ̀ nìyí ó ń bo láàrin ìdodo òun síbi orúkún torí pé òwò ni ààyè yẹn fún ọkùnrin bẹ́ẹ̀ lóbìnrin ó gbọ́dọ̀ rí pé n tó ń wọ̀ nínú ilé wúwo láàrin àwọn ọmọ òun ó ń bobi gbáyà òun wá síbi orúkún yẹn lọlẹ̀ díẹ̀ tó gbọ́rọ̀ máa ṣí ìtàn rẹ̀ lẹ̀ bí kó ṣí bára rẹ̀ lẹ̀ kó ní ẹ̀bá ọmọ òun ni eléyìí expose wọn sí nǹkan tí ó yẹ kó expose wọn sí ni ìmọ̀ fi áwòrán rẹ̀ hàn ni kódà kó jọmọ bíbí inú yẹn ká má ti sọ ipe ọmọ tí àgbàtọ́ so kò àárín ẹ̀ṣin jẹ́ wallahu a'lam